بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo àwa mùsùlùmí ní kíkí ti Islam mo sì kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí mo pè ní ta ni Jésù Kristi òní ni. Jesús, àrìbíàrà ọjọ́ àlàrúbá déètì òní ni ọjọ́ kẹsàn-án jùmọ́dà fáání oṣù kẹfà ọdún 1443 ní àná àfùlàfáà ọjọ́ Tuesday ni mo bẹ̀rẹ̀ àkọlé ọ̀rọ̀ tí mo pè ní ta ni Jésù Kristi nígbà tí mo bẹ̀rẹ̀ ẹ rí i pé mo dá sí méjì mo kọ́kọ́ ṣe àlàyé ṣókí. So lórí àkọlé tí mo pè ní ọba Solomoni, onírègbè ọba Sólómọ́nì onírègbè mo sì yẹn láàrin bíi ìṣẹ́jú mẹ́wàá mo sì dágbére fún wa wípé màá padà sí orí ètò ní ìṣẹ́jú márùn sígbà náà. bí mo ṣe fẹ́ kúrò ní orí abala ibẹ̀ yẹn ni ìpè kan wọlé láti ìlú òkèrè mi ò sì jẹ́pè náà mi ò gbé ìpè yẹn ẹni yẹn tún wá ń yọ lẹ́nu ó tún ń pè mí ó ní mo fi ṣe àlàyé wípé èmi kì í sábà gbé ìpè lórí ètò nítorí àwọn ìdí kan àwọn èèyàn máa ń ṣi àǹfààní yẹn lò ni ò ní jẹ́ kí n máa gba ìpè lórí ètò àmọ́ lẹ́yìn ètò ẹni tí ó bá fẹ́ pè mí ó ní àǹfààní àti pè mí tí ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ ìbéèrè àti ìdáhùn màá padà sí orí afẹ́fẹ́ nígbà tí àyè bá wà láti fọ èsì tí yóò fi jẹ́ pé àǹfààní rẹ̀ ó máa kárí ilé ó máa kárí oko. ẹni tí mo sọ pé pè mí láti ìlú òkèrè yìí ó padà pè mí nígbà tí ó di ní ọwọ́ ìrọ̀lẹ́ tó di ní ọwọ́ ìrọ̀lẹ́ ó padà pè ohun tí àjọ wa sọ. So, ẹni yẹn kì í ṣe pé ó fẹ́ béèrè ìbéèrè bí kò ṣe pé ó fẹ́ tako ohun tí mò ń sọ lọ́wọ́ ó fẹ́ tako ohun tí mò ń sọ lọ́wọ́ ni. ó sì ṣe àlàyé fún mi ìdí tí òun fẹ́ fi tako ohun tí mò ń ṣe lọ́wọ́ tí í ṣe ta ni Jésù Kristi. tọ́ ọ̀rọ̀ tí ẹni yìí sọ òun ni mo fẹ́ fi sí etí ìgbọ́ wa nítorí pé èmi àti ẹ̀ a padà fi ohun ṣọ̀kan a padà fi ohun ṣọ̀kan ohun tó wá sọ òun ni màá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní àárọ̀ òní tí ọba rọrùn á padà sínú ìwé tí mò ń bá lọ ó di dandan fún mi kó má dàbí àbòsí nítorí pé ẹni yẹn ó lè máa sọ wípé òun kúkú bá àbá yẹn sọ̀rọ̀ ara ẹ̀ ló kọ òtítọ́. ohun tí a jọ sọ òun náà ni màá fa kókó mẹ́ta jáde nínú rẹ̀ kókó mẹ́ta tí ẹni náà bá ní àǹfààní láti máa gbọ́ mi báyìí kí òun náà kó máa gbọ́ mi yọ mọ̀ pé Islam kì í ṣe ẹ̀sìn irọ́ Islam kì í ṣe ẹ̀sìn àbòsí òdodo ni ẹ̀sìn Islam òdodo náà ó sì hàn sí gbogbo ayé àfẹni tí ara ẹ̀ bá kọ òtítọ́. arákùnrin yìí tí mò ń tọ́ka sí pé ó pè mí mo ní láti orílẹ̀-èdè òkèrè ló ti pè mí ó wá ní òun ní àbá ó mú àbá wá níbàámu sí ìwúrí tiẹ̀ ẹ jẹ́ kí a jọ gbọ́ kókó àbá rẹ̀ kókó àbá tó mú wá fún mi. àkọ́kọ́ náà ẹni yìí fi rinlẹ̀ wípé kìrìsìtẹ́nì ni òun. ó wá mú ọ̀rọ̀ wá wípé tí a bá fẹ́ polongo ẹ̀sìn wa àwa tí àwa tí a jẹ́ mùsùlùmí àbùkátà sí ká sọrọ nípa ẹ̀sìn ká máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn Christianity àwọn Christian náà táwọn náà bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọn àwọn náà gbọ́dọ̀ àwọn náà gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam ó ní kí kó wá kó máa sọ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ láì ní dá sí ẹ̀sìn mìíràn kí kó wá kó máa sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ láì ní tako ẹ̀sìn mìíràn ẹni yìí ó wà pàtíkúlà lórí ẹ̀sìn Islam àti ẹ̀sìn Christianity ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí ẹni yìí sọ tó dá ní àbá gẹ́gẹ́ bí ó ṣe wòye sí i gẹ́gẹ́ bí ó ti jẹ́ ìròrí tirẹ̀. ọ̀rọ̀ kejì tí ẹni yìí sọ òun ni pé ó ní ohun tí Malam Yusuf Adépọ̀jù àti broda Jamiu Adégúnwà àti àwọn mìíràn àmọ́ ó wà pàtíkúlà lórí Malam Yusuf Adepoju, àti broda Jamiu Adégúnwà ó ní ohun tí àwọn méjèèjì ti sọ nípa ẹ̀sìn Christianity ó ní ọba Solomoni kò tí ì sọ ìlàjì rẹ̀ ọba Solomoni àti irú rẹ̀ wọn ì tí ì sọ ìlàjì ohun tí malam yusufu adépọ̀jù àti broda jamiu adégúnwà ti sọ ó ní tí ọba solomoni àti ẹlòmíràn tí wọ́n bá fi lè sọ ìlàjì ohun tí Malam Yusuf Adépọ̀jù ti sọ àti ohun tí broda Jamiu Adégúnwà ti sọ tí ọba Solomoni àtirú rẹ̀ tí wọ́n bá fi lè sọ tako ìsìláàmù ó ní ogun ẹ̀sìn. E irú ogun ẹ̀sìn tí ó máa ń ṣẹlẹ̀ ní òkè ọya ó ní ó máa ṣẹlẹ̀ ní ilẹ̀ yorùbá ó ní àwa ẹ̀yà yorùbá àwa ò gbọ́dọ̀ ja ogun ẹ̀sìn bíi ti àwọn haúsá. ó ní torí náà kí wá ni ọba Sólómọ́nì tí ì sọ tí àwọn àáfàá wa ń jáde lọ́tún lọ́sì tí wọ́n ń fún ní èsì ọ̀rọ̀ kò mà tí ì sọ ìlàjì ohun tí Malam Yusuf ti sọ nípa Christianity kò tí ì sọ ìlàjì ohun tí broda Jamiu adégúnwà ti sọ nípa christianity ó nítorí náà kí ká lọ sinmi ẹ̀dọ̀ ká lọ sinmi ẹ̀dọ̀ kí kó wá kó mójútó ẹ̀sìn rẹ̀ kí kó wá kó polongo ẹ̀sìn rẹ̀ kí kó wá kó polówó ẹ̀sìn rẹ̀ láì ní kọlu ẹ̀sìn mìíràn. kókó ọ̀rọ̀ rẹ̀ kẹta ó ní kí a lè mọ̀ wípé èyí tó dára jùlọ òun ni pé ẹ̀sìn Islam àtẹ̀sìn Christianity kí wọ́n dìjọ máa ṣàṣepọ̀ láì ní takora wọn ó ní bàbá tó bí òun pásítọ̀ ni ó ní ṣọ́ọ̀ṣì ó sì ní ìjọ ìyá tó bí òun àlàájà ni. Pastor, mùsùlùmánì tó ti lọ sí maka ó nítorí náà òun ní tòun òun bá ẹ̀sìn bàbá tòun lọ christianity àwọn tí àwọn jọ jẹ́ ọmọ bàbá ọmọ ìyá ó bẹ nínú wọn tí òun náà bá christianity lọ. ó sì ń bẹ nínú wọn tí ó bá ẹ̀sìn Islam lọ kó wá sì ń ṣe ẹ̀sìn tiẹ̀ láì kọlu ẹnì kejì èyí ni kókó tó jẹyọ láàrin èmi àti arákùnrin yìí nígbà tí mo rí i pé kò gba tèmi èmi náà ò gba tiẹ̀ òun ni mo pa sẹ́ẹ̀tì ó wulẹ̀ ti sọ wípé kò sí ohun tí ẹnìkan fẹ́ sọ fún òun lórí àbá yẹn àti ìròrí yẹn tí ó lè yí òun lọ́kàn padà sí òmíràn. Si tọ̀ mo wá fẹ́ fọ èsì sí etí ìgbọ́ gbogbo wa lórí àwọn nǹkan tí ẹnì yìí sọ tí kò fara balẹ̀ láti gbọ́ èsì rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ àmọ́ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ wúruwúru míì ni ó tún ń dálẹ̀ nígbà tí mo sì rí pé ó kàn ju ọ̀rọ̀ ọ̀lẹ̀ ni kò ṣe tán láti tẹ́tí gbọ́ láti tẹ́tí gbọ́ àlàyé láti gun ọ̀dọ̀ tèmi àmọ́ mo rí pé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ńlá ló sọ ó yẹ kí ó ní èsì mo kọ́kọ́ bi arákùnrin léèrè wípé ǹjẹ́ ó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ àná lẹ́kùnrẹ́rẹ́ ó ní òun gbọ́ díẹ̀ òun gbọ́ bí ìlàjì ah mo ní èyí tó dáa jù ni pé kí ọgbọ́ lódidi kí ọgbọ́ lódidi ẹnìkan béèrè pé ta ni ẹni yẹn gan-an mi ò bùkátà sí kí n dárúkọ rẹ̀ kò sí ohun tí mo fẹ́ fi orúkọ rẹ̀ ṣe ohun tó sọ ni mo fẹ́ ká sí ẹni tó bá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe lánàá tó jẹ́ apá kìíní lórí àkọlé ta ni Jésù Kristi ó yẹ kí ó ń tọ̀hún mọ̀ ìdí tí mùsùlùmí fi gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn Christianity ó yẹ kí ó mọ ìdí tí mùsùlùmí fi lè sọ̀rọ̀ nípa Jésù Kristi ó yẹ kó mọ ìdí tí mùsùlùmí fi lè sọ̀rọ̀ nípa Bíbélì ó sì yẹ kí ọmọ ìdí tí mùsùlùmí fi lè sọ̀rọ̀ nípa àwọn kìrìsìtẹ́nì bóyá bí mo ṣe wá gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ bóyá kò yé arákùnrin dáadáa torí pé ìwé ni mò ń kà ẹni tó bá sì máa ń kọ ìwé wọ́n máa ń mú ọ̀rọ̀ wọn wá ní kókó kókó kókó kókó ni wọ́n máa ń mú wá ń bẹ̀. so èmi náà ni mo sì kọ ìwé náà bí ìdínìlà mo tún wá fẹ́ tún abala ibi tí mo ti sọ pé ìdí tí àwa mùsùlùmí fi gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa Jésù Kristi. ní gbogbo àgbáyé àti àwa mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì ni wọ́n gbà pé ẹni tí àwa mùsùlùmí ń pè ní ẹ̀yìnsá ọmọ Maryam aleyhisselam ni àwọn ń pè ní Jésù Kristi ọmọ Maria. so tó túmọ̀ sí pé àwa mùsùlùmí à ń pe ẹni yìí ní Ìsá al-Masih Ìsá ibnu àwọn kìrìsìtẹ́nì àwọn náà sì ń pe ẹni yìí ní mẹ̀sáyà jésù kristi ọmọ maria so ẹnìkan náà ni àjọ ń àjọ ń dárúkọ báyẹn bákan náà ni àwa mùsùlùmí gbà wípé Allah subhanahu wa ó sọ tíra kalẹ̀ fún Ìsá ọmọ Mariam Jésù Kristi ọmọ Maria àwọn kìrìsìtẹ́nì náà gbà bẹ́ẹ̀ àwa ń pe orúkọ tíra tí ọlọ́run sọ̀ kalẹ̀ fún Isa àwa ń pè ní àlè ìǹjíìlù àlè ìǹjíìlù àwọn kìrìsìtẹ́nì àwọn ń pè ní bíbélì wọ́n ń pè ní bíbélì wọ́n sì ní ó kó májẹ̀mú láíláí àti májẹ̀mú titun sínú. eléyìí tí àwọn ń pè ní májẹ̀mú láíláí yẹn wọ́n ní àwa mùsùlùmí ń pè ní àtàwúrá èyí tí wọ́n ń pè ní májẹ̀mú titun yẹn làwa mùsùlùmí ń pè ní ok bákan náà àwa mùsùlùmí à ń pe ìyá ayínṣá ní Mariam àwọn kìrìsìtẹ́nì wọ́n ń pè ní Maria kí ló wá sọ di dandan fún wa àwa mùsùlùmí láti máa sọ̀rọ̀ nípa Jésù Kristi láti sọ̀rọ̀ nípa Bíbélì láti sọ̀rọ̀ nípa Maria láti sọ̀rọ̀ nípa àwọn ọmọlẹ́yìn Jésù nínú àlùkùránì orúkọ tí Allah pe àwọn ọmọlẹ́yìn Jésù òun ni mùsùlùmí ó sì fún wọn ní oríkì hawariyun hawariyun àwọn kìrìsìtẹ́nì orúkọ tí wọ́n ń pera wọn òun ni pé ọmọlẹ́yìn Jésù ọmọlẹ́yìn Jésù okay? ẹ rí wípé àwa ń pe kinní kan bákan àwọn ń pè bá míì àmọ́ nǹkan kan náà ni a jọ ń sọ̀rọ̀ nípa rẹ̀ kí ló tó fi jẹ́ pé mùsùlùmí ó soro sọ̀rọ̀ nípa christianity nípa jésù kristi nípa bíbélì mo ti ṣe àlàyé yìí mo tún wá fẹ́ tún sọ lónìí ní ọ̀nà ọ̀tun. okùnfà méjì okùnfà méjì ló bí kí àwa mùsùlùmí òde òní ká máa sọ̀rọ̀ nípa Ìsá ọmọ Mariam okùnfà méjì ló bí i